Àṣà ìranraẹnilọ́wọ́ ní ilẹ̀ Yorùbá Kí ni àṣà? Àṣà ni ohun tàbí nǹkan-kí-nǹkan tó ti jẹ́ bárakú tàbí nǹkan tó ti wọ́pọ̀ ní àárín ẹ̀yà kan tàbí agbègbè kan yálà nínú iṣẹ́, ìwọṣọ, ẹ̀sìn, ìṣe wọn, ìrírí, èèwọ̀ wọn, ìsọ̀rọ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn àṣà ilẹ̀ Yorùbá tó gbajúmọ̀ láwùjọ wa ni àṣà ìkíni, àṣà oge ṣíṣe, àṣà ìgbéyàwó, àṣà ìtọ́jú oyún, àṣà ìsọmọlórúkọ, àṣà ìsìnkú, àṣà ìfinijoyè, àṣà ìkóbìnrinjọ, àṣà ìṣílé, àṣà opó ṣíṣe àti opó ṣúṣú, àṣà ìlò oògùn àṣà ìranraẹnilọ́wọ́ àti àṣà ogún pínpín. Àwọn àgbà máa ń pa òwe pé àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí, bẹ́ẹ̀ sì ni igi kan kò lè dágbó ṣe àti pé kárìnkápọ̀ yíyẹni yẹni. Ìgbàgbọ́ àwọn Yorùbá nípa àwọn òwe wọ̀nyí ni ó mú kí àṣà ìranraẹnilọ́wọ́ gbilẹ̀ àti gbayì láwùjọ ilẹ̀ Yorùbá Kí ni àṣà ìranraẹnilọ́wọ́? Èyí ni ọ̀nà láti bára ẹni ṣiṣẹ́ papọ̀ tàbí ọ̀nà láti ṣe ìrànlọ́wọ́ ní ayé àtijọ́ nípa ṣíṣe iṣẹ́ bíi iṣẹ́ oko ríro, kíkó èrè oko, ọ̀nà yíyẹ̀, títún ìlú ṣe, kíkọ́ gbọ̀ngàn ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kì í ṣe lára àṣà àti ìwà Yorùbá láti dá ènìyàn dá bùkátà rẹ̀. bákan náà ni yorùbá lòdì sí ọ̀lẹ ṣíṣe nítorí ọ̀lẹ ò ráyé wá ìdí nìyí tí yorùbá fi máa ń mú àṣà yìí ní pàtàkì. lára àwọn àṣà ìranranilọ́wọ́ ilẹ̀ yorùbá ni àáró dídá ọ̀wẹ̀ bíbẹ̀ ẹ̀bẹ̀ṣẹ́ èsúsú tàbí èésú àjọ dídá àròkodoko owó èlé ìwọ̀fà yíyá òṣómàálò ìsìngbà ẹgbẹ́ alájẹṣẹ́kù gbàmí ó mi àti ìṣákọ́lẹ̀. àlàyé ṣókí lórí díẹ̀ nínú àwọn bíi àárò dídá ó máa ń wáyé láàárín àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tàbí ọgbà kan náà láti jọ máa ṣiṣẹ́ papọ̀. Oúnjẹ jíjẹ kò pọn dandan, ṣùgbọ́n ẹni tí ń ṣe é, ẹni tí iṣẹ́ bá kàn lè pèsè oúnjẹ fún wọn bíi kóríyá, kíṣẹ́ lè yá nítorí ebi kìí panú kí ọ̀rọ̀ míì kó wọ inú rẹ̀. Sísan padà ni àárò, èyí ni pé ẹni tí a bá ṣiṣẹ́ tirẹ̀ gbọ́dọ̀ gbaradì láti bá ẹlòmíì ṣe iṣẹ́ tirẹ̀. Ọ̀wẹ̀ bíbẹ̀ èyí ni bíbẹ ọ̀pọ̀ ènìyàn láti báni ṣiṣẹ́ yálà ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbà. Oúnjẹ jíjẹ pọn dandan nínú ọ̀wẹ̀ bíbẹ̀. Ẹni tí ó bẹ ọ̀wẹ̀ gbọ́dọ̀ pèsè jíjẹ mímu fún ìwúrí àti fífi àmì ìmoore hàn ọ̀wẹ̀ bíbẹ̀ kò pọn dandan láti san padà wọ̀ fúnni ìfẹ́ ni a fi ń ṣe iṣẹ́ ọ̀wẹ̀ bíbẹ̀ ẹ kú ìfaradà mò ń padà bọ̀. à ń tẹ̀síwájú nínú àṣà ìrànranilọ́wọ́ ilẹ̀ Yorùbá èsúsú tàbí èsú Yorùbá ló sọ wípé ọlọ́gbọ́n ènìyàn máa ń pomi sílẹ̀ dòǹgbẹ ni èyí ni kí ọ̀pọ̀ ènìyàn kóra jọ papọ̀ láti máa fi owó pamọ́ nítorí ìgbà ọ̀dá ó máa ń ní olótùú èyí ni ẹni tí ó máa ń ṣe àkóso ìgbà àti àsìkò gbígba owó jọ àti pínpín owó iye owó tí ènìyàn bá dá ni yóò gbà padà ní ìparí kò sí èrè nínú èṣùṣù fún olótùú ìfẹ́ òtítọ́ àti ìwà akíkanjú ni olótùú máa ń fi darí èṣùṣù láì retí èrè kankan àjọ dídá èyí náà jẹ́ àṣà kíkórajọ láti fi owó pamọ́ olótùú àjọ dídá náà ni a mọ̀ sí agbàjọ tàbí alájọ èrè wà fún olótùú tó ń gba àjọ nítorí gbogbo owó àkọ́kọ́ tó bá gbà jọ jẹ́ èrè ti olóòtú. olóòtú tó jẹ́ àgbàjọ ni yóò máa kiri láti gba owó jọ bákan náà ni yóò ṣètò ìgbà àti àsìkò owó pínpín. kì í ṣe owó tí àwọn ènìyàn dá ni wọ́n máa ń gbà padà ó máa ń di ẹyọ kan àkọ́kọ́ tó jẹ́ èrè àgbàjọ. ẹ̀bẹ̀ṣẹ́ èyí fi ara jọ ọ̀wẹ̀ bíbẹ̀ nítorí ọ̀pọ̀ ènìyàn náà ló máa ń ṣe iṣẹ́ yìí. ẹ̀bẹ̀ṣẹ̀ wà fún ọkùnrin àti obìnrin pàápàá láti ṣe iṣẹ́ àjùmọ̀ṣe tàbí àjọṣe ìlú. ẹ̀bẹ̀ṣẹ̀ kò ní sísan padà bíi ti àárò ṣíṣe wọ̀fún ni ẹ̀bẹ̀ṣẹ̀. àròkọdọ́kọ èyí náà máa ń wáyé láàárín ọ̀dọ́ méjì tí ó jẹ́ ẹgbẹ́ tàbí ọgbà kan náà tí oko wọn kò jìnnà sí ara wọn. Èyí ni ètò ríro oko láti ọ̀dọ̀ ẹnìkan sí ẹnìkejì ní ìgbà tí wọ́n bá fi àdéhùn sí. Yàtọ̀ sí oko ríro, a tún lè lò ó láti gbin ohun ọ̀gbìn àti láti kó èrè oko. Jíjẹ mímu kò pọn dandan bí àáró dídá, ṣùgbọ́n ó lè wà fún kóríyá. Àléébù ibẹ̀ ni pé iṣẹ́ ṣíṣe á máa yá lóko ẹni tí wọ́n bá lọ bá ṣiṣẹ́ láàárọ̀ ju iṣẹ́ ọ̀sán lọ. Gbà mí o rà mí. Èyí ni nígbà tí a bá gbé aláìsàn tọ oníṣègùn lọ. Ìdíyelé lórí owó sísan àti àwọn ohun mìíràn tí wọn yóò mú wá máa ń wáyé. Ní ọ̀pọ̀ ìgbà, owó àti ohun tí àwọn ènìyàn aláìsàn kò lè rímú wá ni oníṣègùn tàbí babaláwo máa ń béèrè tó jẹ́ pé àti san nǹkan náà yóò di ẹ̀tì fún wọn. àléébù ibẹ̀ ni pé nígbà tí wọn kò bá rí owó náà san tí aláìsàn bá jẹ́ obìnrin ó máa ń sábà di ìyàwó oníṣègùn ni tí ó bá jẹ́ ọkùnrin yóò di ọmọ ẹ̀kọ́ṣẹ́ oníṣègùn náà ni ẹ kú sùúrù mò ń padà bọ̀. ẹ káàbọ̀ padà òṣómàáló náà jẹ́ lára àṣà ìrànlọ́wọ́ ilẹ̀ Yorùbá èyí náà ni a tún pè ní àṣà san díẹ̀díẹ̀ àṣà yìí wọ́pọ̀ jù láàárín àwọn ẹ̀yà Ìjẹ̀ṣà ní ayé àtijọ́ ìdí nìyí tí a fi ń pe àwọn ìjẹ̀ṣà ní òṣómàálò ó jẹ́ ọ̀nà láti ra dúkìá oríṣiríṣi jọ ètò àti àsọyé máa ń wà lórí ìgbà ọjọ́ àti oṣù láti san ojú owó àti èlé rẹ̀ padà ṣùgbọ́n tí irú ẹni bẹ́ẹ̀ kò bá rí owó san tán títí ọjọ́ tí wọ́n jọ ṣe àdéhùn fi pé Wàhálà àti ìdààmú ni onígbèsè náà fà fún ara rẹ̀. Ẹni tó bá sin owó náà yóò fún onígbèsè ní ìyọnu, yóò máa pariwo tẹ̀lé e lọ síbikíbi tó bá ń lọ, tí gbogbo ènìyàn yóò fi mọ̀ pé ajigbèsè ni. Yóò lóṣòótì níbi tí ó ti ń jẹun. Tí ó bá wu aṣingbèsè, ó lè da erùpẹ̀ sínú oúnjẹ náà. inú ilé àti yàrá kan náà ni wọn yóò jọ wá máa sùn sí títí yóò fi rí owó náà san pẹ̀lú ìtìjú onígbèsè yìí kò sì gbọ́dọ̀ fọwọ́ kan ẹni tí a rán láti wá gba owó yìí kò ní fi ṣe ohunkóhun tàbí ìyàkíyà tí ó lè fi jẹ onígbèsè títí tí yóò fi san án tán. irú àṣà yìí ti kásẹ̀ nílẹ̀ pátápátá láàrin àwọn ìjẹ̀ṣà àti káàkiri ilẹ̀ yorùbá. àǹfààní àṣà ìranraẹnilọ́wọ́. ìkíní àṣà yìí máa ń mú kí wàhálà dínkù nítorí àjèjì owó kan kò gbẹ́rù dórí. ìkejì ó máa ń mú kí okùn ìrẹ́pọ̀ ìṣọ̀kan àti ìfẹ́ nípọn àti gbòòrò nígbà tí a bá ṣera wa lóṣùṣù ọwọ̀. Ìkẹta, àṣà ìranraẹnilọ́wọ́ máa ń mú kí iṣẹ́ yá ní ṣíṣe ní kíákíá. Ìkẹrin, èsúsú àjọ àti ẹgbẹ́ alájẹṣẹ́kù máa ń jẹ́ kí ènìyàn kó ara rẹ̀ ní ìjánu àti kọ́ wa bí a ṣe ń jẹ àjẹṣẹ́kù fún ọjọ́ iwájú. Ìkarùn-ún yàtọ̀ sí èyí owó dídá tún máa ń bo àṣírí ènìyàn nígbà ọ̀dá. Ìkẹfà àṣà yìí ń bu ẹwà kún àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ìkeje àṣà ìṣàkọọ́lẹ̀ àti àrokodóko ń kí ọ̀rọ̀ àjùmọ̀ṣe tó sọ wípé ọwọ́ tó bá dilẹ̀ ni èṣù ń yá lò èrè wà fún olóko àti alágbàro nígbà tí èrè oko bá jáde. iṣẹ́ ṣíṣe èkíní Kí ni àwọn nǹkan tí a lè tọ́ka sí pé ó jẹ́ bárakú ilẹ̀ Yorùbá? Ìkejì, dárúkọ márùn-ún nínú àwọn àṣà ìranraẹnilọ́wọ́ ilẹ̀ Yorùbá. Ìkẹta, fi ìyàtọ̀ méjì-méjì hàn láàárín àwọn àṣà ìranraẹnilọ́wọ́ wọ̀nyí: Àáró dídá àti ọ̀wẹ̀ bíbẹ̀ àjọ dídá àti èsusú tàbí èéṣú. Níbí ni ìdánilẹ́kọ̀ọ́ òní parí sí. Ẹ jẹ́ ọmọ rere. Ẹ tayọ nínú ìdánwò ọdún yìí kí ẹ lè fi ẹ̀mí ìmoore hàn fún ìjọba ìpínlẹ̀ Èkó. Ẹ ṣeun.